àlékún kí ọlọ́run àlékún kí ọlọ́run kó máa bá anabi Muhammad gbogbo àwa tí a bá ti wà ní orí live broadcast yìí ẹ dákun more love more like more share more love more like more share more love more like more share fídíò tí mò ń ṣe yìí mò ń ṣe fídíò yìí pẹ̀lú ìbànújẹ́ ni. I'm not happy at all. Video clips kan ni video clip kan ni àwọn ẹnìkan send sí mi constantly anything tó bá ti wà controversial mi ò kí n láì kí n mọ kí n mọ dá sírú nǹkan náà àmọ́ ikú alhaja rukoyat gawat oyefeso mo ní láti tètè dá sí láti clear àwọn ọ̀rọ̀ kankan lórí rẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri àgbáńláyé mo gba ládùá fún gbogbo wa wípé ikú tó yáwọ́ ọlọ́run ní fi pa èmi àtiwọ́ pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó jogún ẹ̀mí gígùn ọlọ́run fún wa ní ẹ̀mí gígùn àti àlàáfíà pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run àlékún ẹ̀mí gígùn àlékún àlàáfíà ara kí ọlọ́run kó jogún ẹ̀ fún wa ẹ dákun more love more like more share gbogbo wọn tí ó bá ti wà lórí live broadcast yìí bá mi tẹ love bá mi tẹ like bá mi share wọ́n ń pe àáfàá kan ní àáfàá lẹ́gbàá mi ò mọ àáfàá náà rí then ìgbà the first time tí mo come across the video àfáà náà was during the death of Egbin Ọ̀run nígbà tí Egbin Ọ̀run ṣaláìsí àfáà náà jáde ó sọ àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó sọ ó sọ wípé Egbin Ọ̀run ọmọ náà ni yóò wọ̀ náà. ìgbà yẹn ni mo gbọ́ orúkọ yẹn rí wọ́n ń pe àfa yẹn ní àfa lẹ́gbàá látìgbà náà mi ò tí ì come across the video àfa yẹn rí then àfáà náà mi ò sì mọ àfáà náà mi ò mọ in person followers wa àwọn fans mi wọ́n wá send sẹ́ndì fídíò sí mi lẹ́ẹ̀mẹ́wàá video àfáà lẹ́gbàá yìí tó ṣe nípa alhaja rukọyat gawat oyefeso. Video ti àfáà náà ṣe nípa rẹ̀ máa play video náà mo wá ní àwọn àlàyé tí mo fẹ́ ṣe lé lórí ẹ dákun gbogbo ẹ̀yin bloggers pátápátá bóyá ordinary bóyá secular blogger lẹ́ni or you are a religious blogger gbogbo ẹ̀yin bloggers pátápátá either you are an independent bloggers as you don you, you do not attach any religion to your blogging work or to your blogging job or you are a religious blogger be you an afa that you are a blogger because uh, recent days we have many affairs on the on this blue app facebook and on the black app uh, tiktok that their work is just to blog abi any other religion don practice as in boya you are a blogger and you are hiding under the umbrella of christianity gbogbo yín pátápátá ẹ lọ ṣọ́ra yín ẹ lọ rántí ọjọ́ àti sùn ẹ lọ rántí ọjọ́ ìkẹyìn ẹ sì rántí nǹkan tí àwọn olóyìnbó ń pè ní law of karma tí àlọ́ bá lọ àbọ̀ bọ̀ o blọ́ọ̀gì yìí tẹ́ bá ń ṣe ẹ ṣe pẹ̀lú bẹ̀rù ọlọ́run ẹni tó bá ti kú ẹ mọ́ tún blọ́ọ̀gì onítọ̀hún mọ́ ẹni tó bá ti kú ẹ mọ́ tún onítọ̀hún mọ́ alhaja rukayat gawat oyefẹtọ tó ṣaláìsí yìí mo release video kan lọ́jọ́ tí mo gbọ́ pé ó ṣaláìsí ọjọ́ tí wọ́n sin mo release video kan nípa pé alhaja rukayat gawat oyefẹsọ èèyàn dáadáa ni wọ́n because ọlọ́run ti kádàrá pé kémi àti wọn ká pàdé níbi òde rí a ti pàdé lẹ́ẹ̀kan rí nígbà tá a pàdé wọ́n ṣe dáadáa sí púpọ̀ Rukayat Gawat Oyefeso nígbà tó wà láyé ó ní tẹríba ó ní ìwà ìrẹ̀lẹ̀ ó ní ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ olórin ẹ̀sìn ìsìlámù ni kódà gan gẹ́gẹ́ bí àwọn kan tá a gbọ́ nípa rẹ̀ I don't know how true it is nígbà tó tó ti pé ó ṣaláìsí mo ti gbọ́rọ̀ yẹn pé wọ́n sọ wípé kódà gan kò kí ń ṣe makeup rárá I don't know how true it is you can you can drop your comment in the comment section if you have any contrary opinion about the point i just made i just made just now that wọ́n sọ yìí pé o kò kí n ṣe make up o mọ múra naturally kódà gan èyí tèmi tún mọ̀ nínú àwọn ìjáde rẹ̀ tí ó wá ń jáde àbí àwọn videos musical videos tó bá tó mọ́ release Gawat Rukayat Gawat kò kí múra ìmúra tí ò dáa ìmúra rẹ̀ ìmúra tó bá ìsìlámù mu ni kódà gan orin tó ń kọ kò kí ń kọni tí ò da kò kí ń kọni ìbàjẹ́ orin tó bá ìsìláàmù mu ni ẹni yìí wá kú nígbà tó kú ẹ̀ tó wá jẹ́ ó sinmi ẹ̀ tó wá ń bẹ̀rẹ̀ sí ń sọ kò bá kùn gbé ọ̀rọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ sí ń sọ sí i ẹ jẹ́ kí sáré play fídíò àfa àlẹ́gbàá àfa àlẹ́gbàá tí ó ṣe fídíò nípa Rukayat Gawat Oyefeso mi ò fẹ́ sọ̀rọ̀ lórí kíní yìí but àwọn followers wa bá ṣe ń sẹ́ni fídíò yẹn sí mi ni wọ́n ń dì sọ́ọ̀bù pé wọ́n ń béèrè opinion tèmi lé lórí wípé ṣé Rukayat Gawat Oyefeso bó ṣe kú yìí ṣé iná ló fẹ́ wọ̀ ni àbálìjọ náà ẹ̀ mọ́ rí béèrè látara ọ̀rọ̀ tí ò da tí àfa àlẹ́gba yìí sọ ẹ dákun more love more like more share more love more like more share ẹ yé ń farabalẹ̀ kí n play video náà màá wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí fídíò náà ọlọ́run ó dó tì wá pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọlá wàlà haúlà wàlà kúwàtà ìlà bìlà ìlàrí ìlàdìm ẹ dákun ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ jẹ́ kí n plé fídíò àfa lẹ́gbàá ẹ n plé rẹ̀ naam. more love more like wọ́n ṣe ẹ̀. ẹ dàpọ̀ yìí ká fara balẹ̀ dáká gbọ́gbọ́ dáadáa bisimilah. sídìí máa ṣe tàbí. wa la ti gbọ́ fídíò yìí màá tún play fídíò yìí lẹ́ẹ̀kan sí kí tó wá farabalẹ̀ kọ́mẹ́ǹtì lé lórí kí tó farabalẹ̀ ṣàlàyé nítorí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ yìí ó wà very very critical ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ̀dá kù more love more like more share gbogbo àtàwọn lórí comment section gbogbo àtàwọn wo fídíò yìí ẹ̀dá kù ẹ dá mi lóhùn ọ̀rọ̀ fídíò tí mo play tí àáfà tí wọ́n ń ní àáfà lẹ́gbàá yìí tó sọ yìí ẹ dákun ṣé ọ̀rọ̀ yìí ṣó tọ́ ká mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí gbogbo ẹni tó bá dé láàkáì tó bá lóye dáadáa mo fẹ́ ká tẹ̀ kọ́kọ́ dáhùn náà kémi tó wá sọ my own point of view before I explain my own point of view on this video I just played just now video yẹn gùn gidi gan but mi ò fẹ́ àwọn ọ̀rọ̀ míì tí àfàlẹ́gbà yìí sọ àwọn ọ̀rọ̀ tí ò make sense ni but èyí tó yẹ kókó ọ̀rọ̀ tó sọ ńbẹ̀ náà ni mo ní kí wọ́n bá mi ká bá mi kójọ papọ̀ òun ni mo play fún wa yìí màá tún play ẹ̀ lẹ́ẹ̀kan sí i ah allahu akbar kabira ìsìláàmù ẹ̀sìn àlàáfíà ni ìsìláàmù ẹ̀sìn tó dá ni ìsìláàmù ọlọ́run sọ nínú alukurani wípé ba'dal isti'adha wal basmala ọlọ́run sọ wípé inna dina inda Allahil islam wa man yabtaghi ghayral islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ọlọ́run sọ wípé ẹ̀sìn tí yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama òun náà ni ẹ̀sìn islam ọlọ́run sọ pé ẹni tó bá lọ mú ẹ̀sìn mi wá tó yàtọ̀ sí ẹ̀sìn islam fàlà yóò balà mí nìhù òun ò ní gba irú ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́wọ́ onítọ̀hún wàhùwà fi àkírọ̀ tì mí nà lùkọ̀ sírìn tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama onítọ̀hún yóò máa bẹ pẹ̀lú àwọn tí ó wọ̀ náà àwọn losers àwọn tí ó lose àwọn tí ó ṣòfò alhaja rukayat gawat oyefeso mùsùlùmí ni wọ́n nígbà táwà láyé o islam ni wọ́n practice o ẹ̀sìn islam dẹ̀kẹ̀rẹ́ ẹ̀sìn àlàáfíà ni ọ̀rọ̀ tí àáfàá lẹ́gbàá yìí sọ yìí nípa alhaja rukayat gawat ọ̀rọ̀ tó burú jáì ni ọ̀rọ̀ tí ò dá ni ẹ̀yin àáfàá pàápàá jùlọ ẹ̀yin alùsùn náà ẹ̀yin sàlàfíà gbogbo yín kọ́ gbogbo àwọn alùsùn náà kọ́ gbogbo àwọn sàlàfíà kọ́ irú àwọn bíi àáfàá lẹ́gbàá yìí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó já sí pé gbogbo wọ́n fẹ́ ba ìsìláàmù lójú jẹ́ wọ́n ń ba ìsìláàmù lójú jẹ́ wọ́n ń ba orúkọ ìsìláàmù jẹ́ ìkan tí ọlọ́run ò sọ tànàbí ò sọ tí ò sí nínú Quran làwọn máa propagate ni wọ́n fi máa paint Islam ó wà nínú àdìsá nàbíwá Muhammad sallallahu alayhi wa sallam àáfàá lẹ́gbàá yìí àáfàá tó ń pèrè ní alùsùnà tó ń kílèmù sùnà tí ó ń pe àpèmọ́ra sùnà ìnáwó yẹ̀dẹ́ ìsùnà wàlẹ́ ìsàmì ahàlì sùnà balùwà min ahàlì fìtìnà àáfàá lẹ́gbàá ó ń pe àpèmọ́ra pé onísùnà lòun òun gbé sùnà dání àpèmọ́ra onísùnà ló ń pè àmọ́ kì í ṣe onísùnà àáfàá lẹ́gbẹ̀ẹ́ kì í ṣe onísúnà a mọ àwọn onísúnà tó wà moderate tí wọ́n wà upright tí wọ́n kì í bẹ̀sìn jẹ́ àáfàá kan náà wà ẹnìkan náà wà tó yóò jẹ́ blogger báyìí ẹnìyẹn ti blọ́ọ̀gù mi dáadáa gbàtí mi ò wá dá lóhùn mọ́ ló fi dákẹ́ orúkọ ẹni Suleiman àṣeyẹ Suleiman aláṣeyẹ báyìí tó máa ń kan ìgò mójú báyìí Suleiman aláṣeyẹ báyìí òun náà fẹ́ hàn tipátipá so irú àwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn kì í wọn kì í ṣe onísúnà òdodo leisu min ali sunna bal min ali bidi àti wal fitina àwọn tó máa ń da ẹ̀sìn rú àwọn tó máa ń da ẹ̀sìn rú ni tó máa ń bá òjò jẹ́ ni ọ̀rọ̀ tí fídíò tí mo play tí mo tún padà play tí àáfàá lẹ́gbàá sọ yìí ọ̀rọ̀ tí àáfàá lẹ́gbàá sọ ọ̀rọ̀ tí ò make sense ni ànábì ò kọ́ wa bẹ́ẹ̀ rárá. ìkàtí anabi wa muhammad sallallahu alayhi wasallam to tó kọ́ wa ẹ̀ ń sọ wípé ẹ gbé súnà ànábì dání ẹ ń forúkọ ànábì jẹun ẹ ń ba anabi lójú jẹ́ ẹ sì ń ba ìsìlámù lójú jẹ́ ẹ ń ba àwa mùsùlùmí ẹ ń ba lójú jẹ́ ẹ lè ba mùsùlùmí lójú o ara yín lẹ́ẹ̀ máa bàjẹ́ òun ló fà tí mo fi jáde síta láti wá di àwọn ọ̀rọ̀ tó sọ pẹ̀lú àwọn ẹ̀rí. lára ẹ̀kọ́ tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ wa anabi sọ pé tíyàn bá ti kú anabi sọ pé ọ̀rọ̀ tó dáa ni ká máa sọ nípa rẹ̀ ká máa sọ̀rọ̀ sí ò dáa nípa ẹni tó bá ti kú àfáà lẹ́gbàá yìí nígbà tí Rukayat Gawat Oyefeso nígbà tó wà láyé kò jáde síta rí o kó ṣe fídíò fún o kó ṣe wáàsí fún o kò ṣe wáàsí fún rí nígbà tó wà láyé o nígbà tó wá kú tán ló wá ń sọ adúrú ọ̀rọ̀ báyìí ló ń sọ síta ó sì péré ní ọmọ Ẹ̀gbá ẹ dákun ẹ̀yin ará Ẹ̀gbá mo mọ̀ pé àwọn tó àwọn ọlọ́gbọ́n àwọn olóye àwọn onílàákàyè àwọn onímímọ̀ àwọn onífarabalẹ̀ ló wà lẹ́gbàá àwọn ọmọ Ẹ̀gbá tèmi mọ̀ èèyàn gidi ni wọ́n wọn kì í ṣe oníjàgídíjàgan àfáà yìí gbogbo ẹ̀yin ará Ẹ̀gbá àfa àlẹ́gbà yìí ó ti ń bojú yín jẹ́ o àfa àlẹ́gbà ti ń bojú ẹ̀yin ará ẹ̀gbá jẹ́ ẹ̀yin ará ẹ̀gbá ẹ tètè pé àfa àlẹ́gbà ẹ tètè pé sàkíyèsí ẹ bá a sọ̀rọ̀ ẹ pè sílé ẹni kó má bọ orúkọ lóyún jẹ́ àfa àlẹ́gbà ìkan tí Islam kọ́ wa kọ́ nìyẹn o ó wà nínú alukur'an ọlọ́run sọ pé ó di rú ba'dal isti'adha wal basmala ọlọ́run sọ pé ó di rú ila sabili rabbika bilhikimati walimahidotil asana ọlọ́run sọ yìí pé ẹ máa pèpè sójú ọ̀nà tọ́ ọlọ́run bilhikima with wisdom call unto the way of your lord bilhikima with wisdom walimahidotil asana and good admonition ọlọ́run sọ ní alukurani pé ẹ máa pèpè sójú ọ̀nà tọ́ ọlọ́run ọba pẹ̀lú ọgbọ́n àti wáàsí tó dáa àfàlẹ́gbàá ọ̀rọ̀ tó sọ nípa Rukayat Gawat Oyefeso tó kú láìpẹ́ yìí tó yá sí pé ńgbà tó kú ló tó sọ pé ó fẹ́ ṣe wáàsí ọ̀rọ̀ tó sọ yìí dákun ṣó bá làákà ìmú ṣó bá làákà ìmú ó ti gbàgbé àyà kùránì tí mo kà tán sí pé tọ́lọ̀ sọ pé ó ní o ilà sẹ́bílì rọ́bìkà bil hikmati wal maw'izati al hasana pé ẹ pèpè sójú ọ̀nà tọ́lọ́hún ọba pẹ̀lú ọgbọ́n pẹ̀lú làákàyè wàlímọ́wò ìdọ̀tí hasana àti wáàsí tó dáa ṣé wáàsí tó ṣe yìí ṣé o ṣe wáàsí yìí torí kò fẹ́ hàn ni o ṣe wáàsí yìí torí kò fẹ́ tírẹ́ǹdì ni àbí torí tọ́lọ́ ló fi ṣe ṣe wáàsí yìí tó bá jásí pé torí tọ́lọ́run torí tànàbí torí súnà ló fi ṣe wáàsí yìí wáàsí tó ṣe yìí o kò bá súnà mu kò bá tọ́lọ́run mu kò bá tànàbí mu a kàn ní pé wáàsí tó ṣe yìí o ṣe wáàsí yìí láti fi bára ẹ láti fi paint islam ní bad image aláti wípé kò trend ó sì ti gbàgbé hadith anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí anabi sọ wípé faman kanat ìjẹ̀rátú ilallahi wa rasulihi fa ìjẹ̀rọ́tuhu ilallahi wa rasulihi waman kanat ìjẹ̀rátú liduniya yusibu'a aw imra'atin yatazawwaju'a fa hijratuhu ilà mọ̀ hajara ilé yìí ìnámọ̀lá àmọ́lù bìníyàt ó ní àti sẹ́ pé ìnámọ̀lá àmọ́lù bìníyàt actions are judged according to intention àníyàn lọ́lọ́mọ fi lọ́mọ fi ń sàn yẹn lẹ́sàn o fídíò tó ń ṣe yìí tó bá yá sí pé o ṣe torí tọ́lọ́n tànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ó sàn ẹlẹ́sàn torí tọ́lọ́n torí wa Muhammad àmọ́ content content àti context ọ̀rọ̀ rẹ lórí fídíò yìí kò bá tọlọ́hun mu ó jìnnà sí tọlọ́hun ó sì jìnnà sí tànàbíwá Muhammad ẹni tó kú yìí tí gbogbo àwọn mùsùlùmí àtàwọn tí ò kì í ṣe mùsùlùmí tí wọ́n ń ṣọ̀fọ̀ tí wọ́n ń banújẹ́ àwọn fámìlì rẹ̀ náà wọ́n ń banújẹ́ tí wọ́n bá bá fídíò yìí pàdé báwo ló ṣe fẹ́ kí wọ́n fìl ó sì péré lọ́mọ Yorùbá tí ẹ̀sìn Islam ò bá tiẹ̀ yí ẹ káàtẹ̀ gbọ́ wípé ẹ̀sìn Islam ò yí ẹ hadith anabi tó kà bóyá ẹ̀yìn tíra ló ka ní kùránì tó kà bóyá ò gbọ́ yé ni bóyá ó sálé kí ó ní káfíẹ̀ gbọ́ pé àwọn nǹkan yẹn ò yí ẹ ṣé ò kí ń ṣọmọ yorùbá ni ò kí ń ṣọmọ lúàbí ni gbogbo èèyàn pátápátá fámìlì ikú Rukayat Gawat tó yẹ fẹ́ sọ ikú ìbànújẹ́ ni náà ikú ọ̀fọ̀ ni náà ikú ọ̀fọ̀ ni ògo ńláńlá ló wọ mi yìí náà ìmọ́lẹ̀ ńláńlá ló kù yìí àwọn fámìlì ẹ̀ they are still in the in the sorrowful mood àwọn èèyàn rẹ̀ àwọn fáǹsì àwọn followers rẹ̀ gbogbo mùsùlùmí lápapọ̀ àyè ń kẹ́dùn rẹ̀ ìwọ wá jáde síta wá ń sọ wípé ipe ọmọ náà ni eh, eh, Rukayat Gawat o tún wá àlẹ́jì ẹ̀ wrongly wípé eh, Rukayat Gawat kò kò sí ilé ọkọ ó kú láì sí ilé ọkọ ó sì bẹ̀rù Ọlọ́run ẹni tó mọ̀ personally you, you, you knew nothing about, about her personally all you knew about her was just through, uh, the through social media or through her, her musical uh, uh, uh, uh, uh, musical disc uh, musical albums nǹkan tó mọ̀ nípa rẹ̀ nìyẹn ó wá ń jáde wá ń sọ̀rọ̀ tí ò dá lẹ́nu màá tún fídíò yẹn màá tún play lẹ́ẹ̀kan sí i màá tún fídíò yẹn play lẹ́ẹ̀kan sí màá wá analyze yẹ nǹkan tí mo fi ń ṣe fídíò yìí ni wípé mo fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ mùsùlùmí àti ẹ̀yin tí ẹ kì í ṣe mùsùlùmí nítorí pé a ti wà ní àsìkò social media àwa tá a jẹ́ mùsùlùmí àtàwọn tí ò kì í ṣe mùsùlùmí mo fẹ́ kí gbogbo àgbáyé kí wọ́n mọ nǹkan tí wọ́n ń pè ní Islam irú àǹfà lẹ́gbàá yìí is a self-acclaimed sunni ó ń claim wípé onísúná lòun ìnáwó yẹ̀dẹ́ ìsàlàfíyà wà súnà wàlẹ́sà min ahali súnà bal min ahali bidi àti wal hada ulọ ó ń claim wípé alùsúná lòun àmọ́ gbogbo nǹkan tó ń pèsè pátápátá kì í ṣe súnà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ yá kọ́ yẹ kí n play lẹ́ẹ̀kan sí more love more like more share uh, yes I, i will play the video to you now i'm going to i'm playing the video right now ẹ yá more love more like more share ẹ kí n tún fídíò yẹn play lẹ́ẹ̀kan sí fídíò tí àfa ti tí ó sọ á followers mi àwọn fans mi ọmọ tó bí márùn-ún tí wọ́n kàn video fídíò yẹn sí mi láti eh, ìrọ̀lẹ́ àná láti sẹ́ẹ̀dì ẹ̀ sí mi but mo ń ignore rẹ̀ mi ò fẹ́ sọ anything anything tó bá ti wà controversial mi kì í fẹ́ dá sí mo máa avoid there because I have a lot I'm doing I'm a busy type I have a lot of schedules before me that I'm that that that, uh, that I'm engaged in but a gbọ́dọ̀ máa jáde sí láti máa ṣàlàyé àwọn pọ́ìntì kankan eléyìí ó nídìí ká ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ ni ó bá fídíò àáfàá yìí pàdé tí ó ròyìn pé nǹkan tí àáfàá sọ yìí ó represent nǹkan tí anabi wa muhammad kọ́ wa àbí ó represent nǹkan tó wà nínú alukur'an kò sínú alukur'an o ẹ yẹ kí n tún fídíò yẹn kí n tún play lẹ́ẹ̀kan sí kí wọ́n farabalẹ̀ ṣàlàyé fún wọn ẹ dákun more love more like more share more love more like more share ẹ yẹ ká farabalẹ̀ dáadáa mo fẹ́ tún fídíò yẹn mo tún play lẹ́ẹ̀kan sí bismillah. tọ́ sí ọmọbìnrin yìí ọmọbìnrin dẹ̀ dákẹ́ la ilaha illallah ó kú sídìí iṣẹ́ orin kíkọ sídìí ìmáa ṣe tàbárùjù ìmáa jáde bó ti wù ó kú sídìí ìmáa gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ìmáa tẹ̀láṣẹ ọkọ ìmáa sí lábẹ́ ọkùnrin gidi ó kú sídìí ìmáa wọṣọ tó wù ó kú sídìí kíkanyé mọ́kà sídìí ìmáa kọrin káàkiri ayé obìnrin sì tọ́sí ní kíní yẹn ẹ̀yin sùfìsì lè fa ẹ̀yin lè tó obìnrin yẹn pa. ẹ gbọ́ kan tí àfa yìí sọ àfa lẹ́gbàá ó ní arábìnrin yìí ìyẹn Rukayat Gawat Oyefeso ó ní ó kú síbi sídìí orin kíkọ àkọ́kọ́ ń orin kíkọ nínú Islam kì í ṣe haram ìmọ̀ kọrin ní islam kì í ṣe haram una kalifariku bẹ́ẹ̀nà ṣẹ́ẹ́rì wal music hall ìkàtà we have what is called poem then we have what is called music music wà poem wà so ọ̀rọ̀ nípa orin kíkọ bóyá music ni bóyá poem ni àwọn àfáyèsí ti dá sí lọ́pọ̀lọpọ̀ ó wà nínú àwọn àfa ọ̀rọ̀ nípa orin kíkọ eh, music in Islam is a controversial issue mas'alatun khilafiyya ni is a controversial issue àwọn àfa kan sọ wípé ká máa kọrin nínú Islam kò dáa tó àfa kan sọ bẹ́ẹ̀ wọ́n sì mú àwọn ẹ̀rí wá àwọn àfa kan sọ wípé orin kíkọ nínú Islam a lè kọrin kò sí kan tó bàdí ń bẹ́ẹ̀ ó kàn ní àwọn òfin àwọn nǹkan tó de ni ó ní àwọn nǹkan tá a mọ̀ ṣe ó sì ní àwọn nǹkan tá a tí à ní ṣe sọ àáfàá kan sọ pé kò sí nǹkan tó bá níbi ká kọrin lára àwọn àáfàá tó sọ pé kò sí nǹkan tó bá níbi ká kọrin náà ni sheikh wa Yusuf al a Sheikh Yusuf Al-Qaradawi àwọn ṣe tíra nípa alimusiko nípa kíyàn mọ kọrin so wọ́n ní pé kò sí nǹkan tó bá nípa kíyàn mọ kọrin tí ò bá ti fi orin náà tí ò bá tí ò bá ti forí náà tí ò bá ti fi bẹ̀sìn jẹ́ tó bá yá sí pé orin náà èèyàn fi ń tútọ ọlọ́run ṣe ni èèyàn fi ń propagate ẹ̀sìn ni so alájà Rukayat Gawat tó yẹ fẹ́ sọ òun nìkan kọ́ ni ẹ àkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ kọ ni tí ó ṣaláìsí orin Islam nínú Islam oníwà nínú Islam o oníwà nínú Islam so alájà rukayat gawato yìí fẹsọ̀ yípa pé ó ń kọ ni ó wá olórin ni olórin ẹ̀sìn islam ni gbogbo àwọn orin ẹ̀ pátápátá tèmi sì máa ń gbọ́ tèmi bá pàdé tèmi máa ń rí dáadáa wàláì kò sí ìtọ́tako islam bẹ́ẹ̀ àwọn ọmọ ènìyàn dẹ̀kẹ̀rẹ́ èèyàn ó máa jẹ́ nìyàn àwọn ọmọ ènìyàn àpé ọlọ́run ọba ọba àlékọ́lá nìkan ló pé so ọ̀rọ̀ àkọ́kọ́ tí àfọ́ àlẹ́gbàá yìí sọ wípé alájà rukayat gawato ti pé. So, ó kú sídìí orin kíkọ pé yóò wọná o ọ̀rọ̀ yẹn ẹ ẹ ẹ ẹ ẹ yọ̀rọ̀ yẹn kú ẹ ká sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó ń sọ yìí kì í sọ̀rọ̀ ìsìláàmù kì í sọ̀rọ̀ kùránì kì í sọ̀rọ̀ àdìsá nàbí muhammad sallallahu alayhi wa sallam pọ́ǹtì àkọ́kọ́ nìyẹn pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ ká tún tẹ̀síwájú ẹ dákun more love more like more share ẹ jẹ́ ká tún tẹ̀síwájú ẹ má gbọ́ o. di tó tán sí yìí. kí ló tán sí o ẹ̀yin oníṣúfì ẹ bó ṣe ń sọ̀rọ̀ bíi pé ẹni sùúrù ó ní ó ní ṣó dáa kí arákùnrin yìí tán sí ibi tó tán sí ẹ̀yin oníṣúfì mi ò kí láàkì kíyàn ròyìn pé òun nìkan lòun mọ́ jù àbí òun nìkan lòun dáa jù kò dá kíyàn máa jọ́jẹ lòmíì kò dá kíyàn máa jọ́jẹ lòmíì o kí ló fún àfàlẹ́gbàá kí ló fún ẹ ní àṣọ́ráṣí pé orí nǹkan tó wù àyè orí nǹkan tó dáa ni ta ló mọ kọ̀kọ̀ rẹ àfàlẹ́gbà tó ń sọ̀rọ̀ yìí sìn ẹnìkankan nu wa ò mọ kọ̀kọ̀ rẹ̀ alájà Rukayat Gawat Oyefeso kọ́lọ̀ kó bá a foríjì kọ̀kọ̀ rẹ̀ dá o kọ̀kọ̀ rẹ̀ ò dá o àti ẹ̀ ti mọ díẹ̀ lọ́jọ́ tó kú ọjọ́ tí alájà Rukayat Gawat Oyefeso ẹ tó yá sí pé Èkó Èkó ló wà ọjọ́ tó kú ẹ̀yin náà wá dúró àwọn èrò ẹ wá dúró àwọn èèyàn tó kírun sí lára gbogbo wọn tó bá ti bá fídíò nígbà tí wọ́n ń kírun sí gàwátì lára tó bá bá fídíò yẹn pàdé wá dúró àwọn èèyàn tó kírun sí lára gbogbo wa pátápátá a lè sùn síbi kan náà ká síbi kankan náà ìkan tí wọ́n bá ń ṣe tí wọ́n bá rò pé ọ̀nà ló ọ̀nà ni má rò pé nǹkan táwọn ẹlòmíín ṣe kò kí ń ṣọ̀nà sọ nípa wípé ó hà lẹ́gì àwọn onísúfì bíi pé nǹkan táwọn onísúfì ń ṣe nǹkan táwọn onísúfì ṣe ò dáa wípé nǹkan tí wọ́n wá ń ṣe sàlàfíà àbí súnà tí ò ṣe wípé wá dáa no it is not done like that ànábì kọ́ wa bẹ́ẹ̀ mo fẹ́ kóòtù àdìsí ànábì wa Muhammad kan sallallahu alayhi wa sallam tó sọ̀rọ̀ nípa ẹni tó bá ti kú ẹni tó bá ti kú kí nìkan tó yẹ ká máa ṣe fónítọ̀hún àmọ́ mo fẹ́ kọ́kọ́ play video àfa yìí délẹ̀ kí n ṣàlàyé ẹ̀ délẹ̀ màá wá ṣàlàyé àdìsí ànábì wa Muhammad yẹn ẹ̀kọ́ tànábì kọ́ wa nípa ẹni tó bá ti kú kí ni nǹkan tó yẹ ká máa ṣe ṣé ànábì kọ́ wa wípé ẹni tó bá ti kú ká máa sọ̀rọ̀ tó dá ń parẹ́ ni àbí ká máa sọ̀rọ̀ tí ò dá ń parẹ́ tó túmọ̀ sí pé àfa àlẹ́gbà yìí kò represent ànábì o sallallahu alayhi wa sallam kò represent sunna kankan kò dẹ̀ represent àwọn alùsùn náà ara rẹ̀ ló represent ẹ̀yin ará ẹ̀gbá ẹ dákun àfáà lẹ́gbàá ẹni tó bá súnmọ́ nu yín ẹ pè sákèsí ẹ pè sákèsí ọlọ́run ó dotí wa ẹ yé ń tẹ̀síwájú mi fídíò náà. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ó sọ pé ó kú sídìí tabaruj àkọ́kọ́ ni pé ó ní pé ó kú sídìí orin kíkọ one ẹlẹ́ẹ̀kejì ó ní pé alhaja Rukayat Gawat ó kú sídìí tabaruj ìkẹ́ tí wọ́n pè ní tabaruj ni pé kíyàn máa jáde síta ní hò kíyàn máa jáde síta ní hò alhaja Rukayat Gawat òye fẹ̀sọ̀ sí kí n jáde síta ń hò gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi tí mo sọ nípa wípé alhaja Rukayat Gawat òye fẹ̀sọ̀ kò kí ń sábà ṣe makeup kódà gan àwọn tó sọ fún mi pé kò tẹ̀ kí ṣe makeup rárá ó máa ń jáde síta àti tó bá múra tán ó máa ń lọ sí occasion naturally without wearing any makeup be foundation or or or or, or anything ẹni tó mọ̀ rí ó dẹ̀ ń sọ wípé pé ẹni yẹn kú sórí tàbárù jù lórí pé ó ń jáde síta ní wòwò ó tún wá sọ̀rọ̀ kan tó yá sí pé ọ̀rọ̀ yẹn bà mí nínú jẹ́ gidi gan ọ̀rọ̀ yẹn bà mí nínú jẹ́ gidi gan o ọ̀rọ̀ tí ò da ni o ó ní pé ó kú lórí pé kò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu àfa lẹ́gbàá ó sọ pé alájà Rukayat Gawat Oyefeso sọ ó kú lórí wípé kò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu àfa lẹ́gbàá ṣé wọ́n lọ́kọ rẹ̀ ni àfa lẹ́gbàá ṣé fámìlì ẹ̀ ló jẹ́ ni àfa lẹ́gbàá ó sì bẹ̀rù ọlọ́run bó o lo ṣe mọ̀ pé kò gbọ́rọ̀ sọ́kọ ẹ̀ lẹ́nu ẹni tí ò gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu abẹ́ ọkọ rẹ̀ mọ̀ ló kú sí nígbà tó kù ilé ọkọ rẹ̀ ni wọ́n ti kírun sí lára for God so good nígbà tí wọ́n sin wọ́n sin sí ìjẹ̀bú ayé pé ní ìlú ọkọ rẹ̀ ìlú ọkọ rẹ̀ mọ̀nà lọ sí sí o sì sọ yí pé alájà Rukayat Gawat Oyefeso o sì sọ wípé kò gbọ́rọ̀ sọkọlẹ̀ nígbà tó kú tó túmọ̀ sí pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ pátápátá they are arrant nonsense they are rubbish o kàn ń sọ̀rọ̀ yìí láti lè fi trend ní o bẹ̀rù Ọlọ́run bẹ̀rù ọjọ́ àti sùn irú kan tó kan Alhaja Rukayat Gawat Oyefeso yìí ó ń bọ̀ wá kàn wọ́n náà ó ń bọ̀ wá kàn mí náà tí kú bá wá dé tán ṣé orí dàgbàdàgbà yìí ló fẹ́ kí kú ká mọ́ lọ́wọ́ àfàlẹ́gbà ó sì bẹ̀rù ọlọ́run ànábì kọ́ wa ní nǹkan tó ń ṣe yìí o ọlọ́run sì kọ́ wa bẹ́ẹ̀ ẹ yé ń tẹ̀síwájú ẹ dákun more love more like more share more love more like more share náà. ó sì di ìmágbọ́rọ̀ Hmm, ẹ gbọ́ ẹ má bínú ẹ gbọ́ ó ní ó kú sí ìdí ìmọ̀tẹ̀lé àṣẹ ọkọ ìmọ̀gbọ́rọ̀ sọkọ lẹ́nu ìmọ̀sí lábẹ́ ọkùnrin gidi ẹ gbọ́ ẹ gbọ́ yorùbá dáadáa ìmọ̀sí ní abẹ́ ọkùnrin gidi allahu akbar kẹbíyàlá ìwọ tó ń sọ̀rọ̀ yìí náà sọkùnrin gidi nìwọ náà báyìí sọkùnrin gidi ni ẹ ọkùnrin gidi tó bá gbọ́n tó ní làákàyè tó tẹ̀lé ọ̀rọ̀ ànábì muhammad tọrọ ànábì yé dáadáa tí àdìsí ànábì yé dáadáa tí kuraani si yé dáadáa kò ní máa sọ̀rọ̀ tó ń sọ yìí ẹ alhaja rukayat gawat oyefẹsọ ẹ dákun torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run mo tún bẹ̀ gbogbo ẹ̀yin bloggers lápapọ̀ ẹ jẹ́ kí alhaja yìí ẹ jẹ́ kó rest ẹ jẹ́ kó rest ẹ jẹ́ kó rest ẹ jẹ́ kí n play video yìí délẹ̀ kí wá ṣàlàyé ẹ̀kọ́ tí Islam kọ́ wa ìdí tí mo fi jáde láti ṣàlà láti ṣe fídíò yìí náà ni pé ẹni tó bá bá fídíò àfa àlẹ́gbà yìí pàdé yóò rò wípé àfa àlẹ́gbà represent islam ni yóò rò pé nǹkan tí islam kọ́ wa ni àfa àlẹ́gbà ń sọ láì mọ̀ wípé nǹkan tí àfa àlẹ́gbà ń sọ it is against the teaching of islam ẹ jẹ́ n tẹ̀síwájú ẹ jẹ́ n tẹ̀síwájú. ó kú sí di kíkọ́. ṣe ti gbọ́ báyẹn ó tún sọ pé ó kú sídìí ìmọ̀ kan ìmọ̀ kà kíyàn kan ìmọ̀ kà kíyàn lo ìmọ̀ kà ẹni tó bá fẹ́ ni nínú Islam àwọn kan àwọn kan wà tó ń pè ní mubah mubah ò là ń pè ànábì ò ní ká ṣe ọlọ́run ní ká má ṣe so kíyàn lo ìmọ̀ kà fashion náà ni kò sí kan tó bá dé ń bẹ̀ just like for example nsìn nígbà tí mo múra tán lápèjúwe mo múra tán má o pé mo fẹ́ lo aago mo fẹ́ lo aago mo dẹ̀ lo aago sọ́wọ́ mo múra tán mo rò pé mo fẹ́ lòrùka mo lòrùka sọ́wọ́ ṣó ti yẹ báyẹn ok nígbà tí mo múra tán sìn yẹn lápèjú yẹn sìn èmi tí mo ṣe fídíò yẹn sìn earpics yẹn sìn earpics yẹn sìn mo gbé sétí ṣé ká sọ pé ànábì ò lo earpics àbí ànábì irú aago báyìí lànábì lo ànábì lóru aago báyìí ìkan tí ò bá sínú ẹ̀sìn ẹ̀dá pẹ̀mẹ́jà fi sínú ẹ̀sìn eléyìí ni ẹ̀kọ́ tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ wa mo fẹ́ kọ́ wa ní ẹ̀kọ́ mo fẹ́ ṣàlàyé ẹ̀kọ́ tí anabi kọ́ wa nípa ẹni tó bá ti kú anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi kọ́ wa nípa pé ẹni tó bá ti kú o onítọ̀hún ọ̀rọ̀ tó bá dá ni ká máa sọ nípa onítọ̀hún ẹni tó bá ti kú anabi ni pé ọ̀rọ̀ tó bá dá òun ni ká máa sọ ẹ̀ ká má sọ̀rọ̀ tí ò dadípò onítọ̀hún nítorí pé àwa tí a jẹ́ ẹ̀dá ènìyàn àwa ni ẹlẹ́rìí ọlọ́run lórí ilẹ̀ àwọn mọ̀láìkà àwọn ni ẹlẹ́rìí ọlọ́run ní sánmọ̀ ẹ̀kọ́ tànàbí kọ́ wa ni pé ànábì sọ wípé kí a máa sọ̀rọ̀ tó bá da nípa òkú when she was alive none of this affair challenge her doing doing but they are busy getting money from her ìgbà tí mo ń tẹ̀ àṣàlàyé nìyẹn pé nígbà tí alhaja Rukayat Gawat Oyefeso nígbà tó wà láyé àáfàá lẹ́gbàá ò jáde síta kó ṣe wá àfihàn o ìkan tó mú mi ṣe fídíò yìí ṣàmì pé nígbà tí alhaja Rukayat máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ dáadáa nígbà tí alhaja Rukayat Gawat nígbà tí mo gbọ́ pé ó kú bóyá jẹ̀ta mo rìlíìsì fídíò kan tó ti báyẹn láti fi ṣàdúrà fún láti fi bá àwọn fámìlì rẹ̀ àwọn fáǹsì rẹ̀ àti gbogbo mùsùlùmí lápapọ̀ láti fi bá wọn kẹ́dùn àmọ́ fídíò àfàlẹ́gbà yìí àwọn èèyàn ń sẹ̀dẹ̀ sí mi á tó béèyàn márùn ọ̀tọ̀ọ̀tọ̀ tó sẹ̀dẹ̀ sí mi so tí màá wá jáde sí láti wá sọ̀rọ̀ nípa rẹ̀ ìjáde sí àtẹ̀mí jáde sí láti sọ̀rọ̀ nípa Alhaja Rukat Gawat Oyefeso mo kàn ń tẹ̀ àti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí fídíò tí àfàlẹ́gbà ṣe ni o tẹ́ bá wò mí dáadáa ẹni ọ̀rọ̀ tó bá ti wà controversial mi ò kí ń dá sí mi ò kí ń dá sí ẹni ọ̀rọ̀ tó bá ti wà controversial so that is my own policy àmẹ́lẹ́yìí èmi kàn try àti enlightening i'm trying to enlighten those that may come across afa legba's video and have the notion that islam is all about what afa legba was saying So ti yé báyẹn so láti láti ṣàlàyé fáwọn yẹn pé nǹkan tí afa legba yìí sọ yìí o ó wà again ó wà totally against the teaching of prophet muhammad sallallahu alayhi wa sallam and against the teaching of Islam in general. Anabi Muhammad sallallahu alaihi wasallam. sallam mo fẹ́ kọ mo fẹ́ ka hadisi kan fún wa hadisi yẹn mo fẹ́ fi dá wa lẹ́kọ̀ọ́ lẹ́yìn tí bá ka hadisi yẹn tán àmọ́ wa ṣàdúrà lẹ́kùnrẹ́rẹ́ fún alhaja wa Rukoyat Gawat Oyefeso. Anabi Muhammad sallallahu alaihi wasallam. and Anas wọ́n gba hadisi wa látọ̀dọ̀ Anas radiyallahu ta'ala anhu Allah sọ pé marru bi janazatin fa'athna alayha khayran faqala an-nabiyyu sallallahu alayhi wa sallam wajabat thumma marru bi ukhra عليه alayha فقال النبي صلى الله عليه وسلم وجبت فقال عمر بن الخطاب رضي الله عنه ما وجبت قال هذا أثنيتم عليه خيرا فوجبت له الجنة وهذا أثنيتم عليه شرا فوجبت له النار أنتم شهداء الله في الأرض متفق عليه hadisi yìí hadisi yìí ah, ah, Shola Raheem Ramshaws Alhaji wa Shola ọlọ́run bá mi dúró ti yín pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run mo ti gbọ́ nǹkan tẹ́ sọ sà mo kàn ń tẹ́ àti ṣàlàyé nǹkan tí ànábì wa Muhammad sọ nítorí pé àwọn àáfàá mi wà wọn gbé orúkọ ìsìláàmù sórí orúkọ ìsìláàmù nìkan ni wọ́n gbé orúkọ ìsìláàmù ni wọ́n gbé sórí nǹkan tí ò da tó wà nínú wọn poison venoms tó wà nínú wọn òun ni wọ́n á máa sọ síta fáwọn èèyàn àwọn èèyàn wá rò pé ìsìláàmù nìyẹn àdìsí ànábì mo ti ń ka yìí ẹ̀yẹ́ kí n tú àdìsí ànábì wa Muhammad yẹn káwá ṣàdúrà fún alhaji arukayat gato yìí fẹsọ̀ ànábì anas ọmọ malik òun ló gba àdìsí yìí wá ó sọ wípé lọ́jọ́ kan àwọn dúró lọ́jọ́ kan pẹ̀lú ànábì wa Muhammad àtàwọn sàábẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá gbé òkú kan kọjá wọ́n gbé òkú kan kọjá nígbà tí wọ́n gbé òkú yẹn kọjá fàáfìnà àlẹ́ àkàìràn àwọn èèyàn wá ń sọ̀rọ̀ tó da nípa òkú yẹn nígbà lágbájá yẹn dáadáa ni lágbáyé yẹn dáadáa lágbáyé yẹn dáadáa ni àwọn èèyàn sọ̀rọ̀ tó da nípa rẹ̀ ànábì wa sọ pé wajabat wípé ó ti dandan ó di dandan kí òkú yẹn kó wà níjọ náà Umar bin al so wọ́n lọ bẹ́ẹ̀ kò tún pẹ́ sígbà náà wọ́n tún gbé òkú mi kọjá nígbà tí wọ́n gbé òkú mi kọjá àwọn èèyàn àtàwọn sàábẹ́ ànẹ́bẹ́ àtàwọn tó wà ní agbègbè yẹn tó wà níbi àyíká yẹn àwọn sọ̀rọ̀ tí ò dá nípa òkú yẹn ànábì tún sọ wípé wájàbát ìtumọ̀ wájàbát ni wípé ó di dandan ó di dandan wọ́n tún wá gbé lọ Umar bin al-Khattab àwọn àgbà sọ̀hábé àgbà sọ̀hábé one of the one of the reputable companions of the holy prophet muhammad sallallahu alaihi wa sallam tamọ̀ sí umar ibn al-khattab ó wá bè lọ́wọ́ ànábì wa mọ́ pé wà nábì kí ni túmọ̀ wajabat nígbà tí wọ́n gbé òkú alákọ̀ọ́kọ́ kọjá ó pariwo wajabat wọ́n tún gbé òkú ẹlẹ́ẹ̀kejì kọjá ó pariwo wajabat kí ni túmọ̀ wajabat ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì wa dá lóhùn wípé hadha athinaytum alayhi khairan fa wajabat lahu al-jannah èyí tá kọ́kọ́ gbé kọjá lálákọ̀ọ́kọ́ yìí tí ẹ sọ̀rọ̀ tó dáa nípa rẹ̀ ẹ ń sọ àwọn dáadáa tó ṣe ẹ sọ aburú tó ṣe torí pé kò sẹ́ni kankan tí ò ní ní aburú lára kò sẹ́ni kankan tí ó rìn tí ó rí òní mì kò sẹ́ni tí a ó ṣe abíyá rẹ̀ wò tí ò ní rùn èyí tó kọjá yìí tí a ti rá sí pé ẹ ń sọ̀rọ̀ dáadáa nípa rẹ̀ wájà bá ti la olùjà náà ó ti di dandan kó wà lìjọ náà àmọ́ èyí tó yá sí pé ó kọjá yìí ìkan tẹ̀ ń sọ nípa rẹ̀ ìkan tí ò dalẹ̀ làwọn èèyàn ń sọ nípa rẹ̀ irú onítọ̀hún náà wájà bá ti la òun náà ó ti dandan kó yẹ kí ni o kó wọnú náà ànábì wa tẹ̀síwájú nípa pé antum ṣùhàdá ọ̀la ìfẹ̀l ard ẹ̀yin ọmọ èdè ènìyàn ẹ̀yin ni ẹlẹ́rìí ọlọ́run ọba lórí ilẹ̀ àwọn ọmọ ènìyàn ni ẹlẹ́rìí ọlọ́run lórí ilẹ̀ so tó túmọ̀ sí pé alájà Rukayat Gawat Oyefeso tó ṣaláìsí yìí gbogbo ẹ̀yin bloggers pátápátá gẹ́gẹ́ bó ṣe sọ gẹ́gẹ́ bó ṣe sọ níbẹ̀rẹ̀ fídíò yìí bóyá àǹfààní ẹni àbí o kàn ń gbé orúkọ ẹ̀sìn o kàn ń gbé wọ̀ gbogbo tí ẹ̀ bá ti kú ẹ̀yìn kó nítorí ẹjọ́ sinmi ẹ mọ́ blog onítọ̀hún mọ́ ẹni tó bá ti kú ẹjọ́ sinmi ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó dáa ní ká mọ́ sọ ẹni tó bá ti kú ìwọ tó ń sọ̀rọ̀ nǹkan tí ò dá nípa ẹni tó bá ti gbẹ tó ti kú yìí ṣé ìwọ náà ṣó dá ṣé ìwọ náà ṣó lè rìn kórè ẹ mọ́ mì ṣé ìwọ náà ṣá lè ṣe abíyà rẹ kó mọ́ rùn àáfà lẹ́gbàá àti irú àwọn èèyàn tó bá jọ tó bá jọ mọ́ àáfà lẹ́gbàá yìí Alhaja Rukayat Gawat Oyefeso tó ṣaláìsí gẹ́gẹ́ bí mi ṣe mọ̀ mo ti sọ nínú fídíò tí mo ṣe kọjá bí àjẹta tí mo release fídíò yẹn gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ alájà yìí onísùúrù ni wọ́n oníwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n kódà gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́ nípa wọn ni pé tó bá fẹ́ lọ sí òde tó bá ń jáde kò kí ṣe makeup àwọn orin tó sì máa ń kọ orin tó bá làkà ìmú ni kì í kọrin ìbàjẹ́ kì í kọrin tí ò dáa alájà àròkọ yàtì káwá tó oyè fẹ́ sọ yìí wàláyì she she was a great philanthropist when she was alive ó máa ń náwó sójú ọ̀rọ̀ tọ́lọ́hún ó ní ibìkan tí ó ní ilé kéwù kan mi ò fẹ́ dárúkọ ilé kéwù náà mi ò fẹ́ dárúkọ ilé kéwù náà ó ní ilé kéwù kan lẹ́kọ̀ọ́ bíbí èkó mo fẹ́ mo fẹ́ dárúkọ àwọn dáadáa tí alájà rúkọ́yà tún ṣe o ó ní ilé kéwù kan ní èkó bíbí èkó bíbí ní ilé kéwù náà wà wọ́n ti parí ilé kéwù náà báyìí nígbà tí wọ́n ń kọ́ ilé kéwù náà lọ́wọ́ wàlúwàì tàláì ó dà pé a fẹ́ tó hundred bags of cement àbí jù bẹ́ẹ̀ lọ tí alájà rúkọ́yà gàwá tó yẹ fẹ́ sọ tó donate fún ilé kí ó náà nígbà tí ilé kí ó náà ṣe fundraising àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ nǹkan tó da nǹkan tó da nǹkan tó da tí alájà Rukayat Gawatu ṣe alájà Rukayat Gawatu yìí fẹ́ sọ yìí ọ́ndà ọkọ rẹ̀ ilé ọkọ ló wà ọ́ndà ọkọ rẹ̀ ló kú sí wọ́n sì lọ sí sílùú ọkọ rẹ̀ tó túmọ̀ sí pé gbogbo ọ̀rọ̀ tí àáfà Legba ń sọ nípa Rukayat Gawatu yìí fẹ́ yìí kò rí bẹ́ẹ̀ Rukayat Gawatu yìí fẹ́ yẹn dáadáa ni o ìwọ ọlọ́run o alhaja wa rukoyat gawat oyefeso, ọlọ́run ní kí títán dé kó dé bá lásìkò tí ìwọ ọlọ́run kọ lásìkò tó wò lérò ìwọ ọlọ́run o bá wa ṣàlékún kẹrẹ àti gẹrẹ gbogbo àwa tí àwọn fídíò yìí káàkiri àgbáláyé ẹ máa bá mi táìpù RIP rest in peace ẹ máa bá mi táìpù ẹ sọ pé kọ́lọ̀ ń kó bá wa kẹ́ kọ́lọ̀ ń kó bá wa gẹ́ ẹ máa bá mi táìpù ẹ̀ ẹ sì máa bá mi share fídíò yìí ẹ máa bá mi kọ́mẹ́ǹtì síbẹ̀ pé Rukayat Gawat Oyefeso èèyàn dáadáa ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí kan tí ànábì kọ́ wa pé tí òkú bá ti kú ọ̀rọ̀ tó dáa ni ká máa sọ nípa rẹ̀ nítorí pé àwa tí a jẹ́ ọmọ èdè ènìyàn àwa ni olùjẹ́rìí ọlọ́run àwa ni ẹlẹ́rìí ọlọ́run lórílẹ̀ ẹ dákun ẹ mọ bá mi ẹ mọ bá mi rẹ̀ pé ẹ alhaja rukayat gawat oyè fẹ́ rukayat gawat èèyàn dáadáa ni rukayat gawat ẹni ire ni ìwọ ọlọ́run o rukayat gawat ìwọ ọlọ́run o báwa ṣàlékún kẹ rẹ báwa ṣàlékún jẹ rẹ fídíò tó wo yìí bá mi share fídíò yìí under caption fídíò yìí wàá kọ wípé rukayat gawat ẹni ire ni tó o bá lè kọ yorùbá rukayat gawat she she is a good woman she, she is a good person ṣáà kọ caption yẹn láti láti parí pé ìwọ náà ń sọ̀rọ̀ tó da nípa rẹ̀ àfáà lẹ́gbàá is is just a minority àfáà lẹ́gbàá is a minority àfáà lẹ́gbàá is not an authority when it come to Islam Islamic religious affairs àfáà lẹ́gbàá is not an authority so ti báyẹn so she is not the one that will tell us that that is going to ascertain whether alhaya required gawat is going to aljanna or she is going to uh, hellfire ọlọ́run ni ó sọ nípa yìí pé ọlọ́run ni ó mọ àyè tí ó fi sí because ojúlẹ̀ dárí more love more like more share wọ́n dàbí fídíò yẹn ti flag ẹ̀ more love more like more share because ojúlẹ̀ dárí ojúlẹ̀ dárí ọlọ́run nìkan ló rọ́kàn ìwọ ọlọ́run o alhaja rukoyat gawat oyefeso ìwọ ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ àtìgẹ̀ fún alubarika ọláyà alukur'an ọláwàlà haula wàlà kúwàtà ilà abdullahi aliyazi ọlọ́run bá wa kẹ́ ọlọ́run bá wa gẹ́ ẹ máa ẹ dàpọ̀ ẹ jẹ́ ká máa ṣàdúrà fún ẹ máa táìpẹ̀ síbẹ̀ pé ọlọ́run bá wa kẹ́ ọlọ́run bá wa gẹ́ ọlọ́run bá wa kẹ́ ọlọ́run bá wa gẹ́ ọlọ́run bá wa kẹ́ ọlọ́run bá wa gẹ́ ọlọ́run bá wa kẹ́ ọlọ́run bá wa ka, ọlọ́run bá wa kẹ́ more love more love more like more share lẹ́ẹ̀kan náà a fẹ́ ka bisimilayi mọ́kànlá bisimilayi mọ́kànlá mi máa kó tó ti fídíò yìí kò gbójú mi wá mọ́ bisimilayi mọ́kànlá Mokola. àbótiwá òkè a fẹ́ ka bisimilayi mọ́kànlá kòlùhùwà láwù mọ́kànlá kankan fún alhaja rukayat gawat oyefeso ọlábísí alhaja rukayat oyefeso ọlábísí àlékù kí ọlọ́run àlékù gí ọlọ́run kọlọ̀ kó bá a ṣe fún un àsìbúnàlá kọ́sí wọ́n ní pé rukayat gawat is a good woman allah igfirilahu warhamuhu wàdí wàdí ẹ̀hẹ́ ọkọ sí bẹ̀bẹ̀ alhaja bukola wọ́n ní ẹni re alhaja rukayat oyefẹsọ ẹ dákọ̀ yìí ká mọ̀ kọ̀rọ̀ tó dá ń pa wọn àsán ní ìyàbọ̀ wọn ní rukayat ẹni ni ìwọ náà máa kọ̀rọ̀ tó dáa nípa wọn bisimilayi mọ́kànlá kúlú aláwọ̀ mọ́kànlá wọn la fẹ́ kà á Allahu akbar kabira ẹ tó bá mọ nǹkan tí wọ́n pè lógo ìwọ tó bá yá sí pé ògo wà nínú ó wà nínú fámìlì yín ògo wà nínú ẹbí yín wà á mọ nǹkan tí wọ́n pè ní ògo Rukayat Gawat Oyefeso tó kú yìí ògo kan ló kú yìí o ìwọ ọlọ́run o nínú Islam a tún fẹ́ ikú ikú tó yáwọ́ mọ́ ìwọ ọlọ́run ẹni tí ò bá kú ìwọ ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn gùn dáadáa gbogbo ọmọ tí Rukayat Gawat Oyefeso fi kalẹ̀ ìwọ ọlọ́run bá a dó tiwọn o alubarika ọlẹ́yà alukur'an ìwọ gbogbo atábàmọ́kúlù aláwọ̀ká ẹ̀dá kẹjájọ kálá papọ̀ bisimilayi mọ́kànlá kólú aláwọ̀ mọ́kànlá àtàyà kankan fún alájà Rukayat Gawat Oyefeso kọ́lọ̀nkóba akẹ́wọn kọ́lọ̀nkóba agẹ̀wọ́n bisimilayi rahman rahim kul huwa allahu ahad allahu samad lam yelidi wa lam yu'lad ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اللهم اغفر